wá nation kan dìde tán ní pé àwọn fẹ́ kí nàìjíríà pín kí ni èròǹgbà yín nípa ìgbésẹ̀ wọ̀nyẹn. ẹ lórí èrò ètò Odùduwà àwa gẹ́gẹ́ bí ẹnìkan ibi táwọn aṣíwájú wa tó bá ń òun làwa ń lọ látòrí aṣíwájú bọ́lá ahmed tinubu ọ̀nàrẹ́bù fẹ́mi bọ̀jàbíàmílà táyọ̀ àyìndé babájídé olúṣọlá sanwóolu tọ́ba ní ètò òdua náà la fẹ́ ṣe à ń tẹ̀lé wọn lọ tọ́ba dẹ̀ ní kò sọ́nà ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ nìyẹn ibi táwọn olórí wa adarí wa bá ń lọ ibẹ̀ làwa ń lọ because wọn ṣì wá lọ́nà rí gbogbo nǹkan tí aṣíwájú Bọ́lá Ahmed ti ṣe sẹ́yìn nípasẹ̀ nígbà tó tiẹ̀ jẹ́ gọ́vnà Èkó yìí lásán gbogbo ala rí àǹfààní tí wọ́n jẹ fún Èkó nípa ètò security àti gbogbo ètò tẹ̀ ń you know so ó dájú gbogbo ọ̀nà ló fi dájú pé ẹni tó lè di orílẹ̀-èdè yìí mú nìyẹn nípasẹ̀ tẹ́bá tẹ́ ti wo gbogbo nǹkan tó ṣe nígbà tó jẹ́ gọ́vnà lẹ́kọ̀ọ́ ìyẹn lásán ti ṣòpè à lélẹ̀ máa di president gbogbo life àti gbogbo ẹ̀. ọwọ́ ọ̀dà ẹ gan. ẹ ṣe. nípa pé bàbá wa olóyè Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ jáde fún ipò ààrẹ ọdún twenty twenty three kí ni èròǹgbà yẹn nípa. ẹ nǹkan tó dáa ni because ẹni tó bá ti ṣe dáadáa ó dáa ó di dandan kó máa gòkè ni lídà wa bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe dáadáa sẹ́yìn dẹ̀ ṣe dáadáa nìkan tó dáa yẹ nìkan tó dáa tọ́ sí so ìyẹn làwọn aráàlú lọ́fi wo pé àwọn ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìnáwó yẹ com twenty twenty three agbára ẹlẹ́dùnmáà lọ́la dáadáa tí wọ́n ti ṣe sẹ́yìn. Sir, series of Ramadan prayers and lectures have been held where prayer for security and peace in Nigeria what led to this? I know that prayer is usual during Ramadan, but why the focus now on this uh, sort of issue? Uh, thank you very much. We started Ramadan like 20 days ago. And as you said, a series of prayers have been held all the corners of Lagos, all the corners of the, feder uh, of the Federation. But today's zone, Really, we are praying for security, praying for peace, but at the same time, we must pray for a good leader. For us to have a good leader as the president of this country. And that is the reason why we are using this medium to drum our support for the cause of Ashwaji Ahmed being the president of this uh, Federal Republic of Nigeria come 2023. uh, Let me just round it up to say uh, he is the solution of this country. So he is the solution of this country. He's, the Mr. Solution. And we are very sure of that. So that's why we are praying right and left up and down to make sure that come 2023 Asiwaju Bola Ahmed Tinubu emerge as the president of this country. In addition to the challenges in how do you think it can be unity. We must see ourselves as one. The issue of people, some people saying breaking away is the solution, that is a lie breaking away will bring in more problems. We don't pray for war. Breaking away can lead to war. The best thing for us to do is to come together, is to, you know, analyze our differences and settle it once and for all. We can live together. We are all Nigerians. That is one of the factors that can bring in peace and tranquility this nation. So peace and love must come. Then we will live in peace and not in pieces. Thank you very, Thank you very much. God bless.